Sunday Igboho wa pẹ́ láyé Sunday Igboho wa jèrè Yorùbá ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá Sunday Igboho wa pẹ́ láyé Sunday Yorùbá wá jèrè wa ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú àfọlójú akósẹ́nu tírélà àkùbánzá. àbá sọ o Buhari èṣù ò gbà o àbá sọ o èèmọ̀ gbà o nílẹ̀ Yorùbá kálejò wá dé kó lóun fẹ́ jẹ́ Sẹ́ríkì. ìwọ òrìṣà ajá ń jobi ohun tàbá ó fọgbọ́lọgbọ́n gbọ́ tàbá fọgbọ́lọgbọ́n gbà yóò balẹ̀ yóò balẹ̀ lábàlá fi wọgbó àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá àìgbọ́kú ilẹ̀ àfi kó ṣá à àbá sọ ò èèmọ̀ gbà ò ẹni bá wàjà yóò bá yóò rí àwọn ayé amen ìjàyè amen ìjàyè ẹni bá tọjà yóò bá yóò rí jà àwọn ayé amen ìbà o ìbà o ìbà o Dino náà ni ẹ òun ni.